ǹjẹ́ náà blue lélẹ̀ dàbí náà kí ni wẹ́niwẹ́ni kí ni ta ló ní wẹ́niwẹ́ni. kílé tí náà bí wà tẹ̀lé. ẹ wá pẹ́ tó ṣe ó yẹ máa já ọjà we are we are offloading ọjà sí shop. dájú àbí kàn lọ gbé iná láǹpù wa nù. ẹ ó yá kàn bá gbé iná láǹpù wa kálí ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. Oya, oya, oya, oya, oya. Bọ́lá ẹ Bọ́lá Bùhá. Bọ́lá ẹ Bọ́lá Bùhá. Òtún ẹ wọ̀ rẹ̀. Ẹ fi ẹ sá padà sí ká. Oya, oya. Bọ́lá. Ẹ sáré máa a sẹ̀, ọ̀ya àbọ̀dọ̀. Stop. ẹ bá gbé sórí orí náà bá fáwọn bírèsì súnmọ́ bẹ́ẹ̀kì lẹ́nu àwọn kan máa wà ní sábẹ̀ àwọn omi omi ẹ wá omi ẹ máa rẹ orúkọ tọwọ́ rẹ omi ẹ wá máa tóbi síbà ètò ìfọ́ ilẹ̀ bá síbà omi ó yẹ máa gbà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá kíní máa ti ga jù mẹ́yẹn èwo leléyìí. àwọn míì kò fún wọn. àwọn dánlómi kàbí. bọ̀dá wọlé bọ̀dá wọlé wọlé wọlé wọlé wọlé. ẹ ẹ kọjá báyìí. Ah. ṣé tí o máa máa wà ní. ẹ ẹ tẹ bá ti ṣe tán wọ́n máa máa tó. Màdé tó gan ni. Ẹ jẹ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni ẹ jẹ. Ẹ máa fà àwọn ilé ìwọlé. Àwọn bá wọn bẹ́ẹ̀ náà máa bá wọn. Ó yẹ bá ṣọ́ọ̀bù yìí. Àwọn ọmọ láti ẹ̀sìn gbá pẹ̀lú. Ó kéré. Akéní kápẹ́ńtà tó ń ṣe. Uh, we are uploading books to our shop. And now there's a shop one. Oh yeah. Mm-hmm. kí ni ṣe ń pọ̀ sí i kí ló dé ọjà fọ́tò báyìí ni. dáàdi ẹ jẹ́ ká máa ṣe. wọ́n ń kó wọ́n ń wọ́n ń kó wa sáńgẹ́lì ti ń bù sí mi. wọ́n kó fọ́tò báyìí nà ó. kí ló dé. ẹ̀mí mi máa fi ń kú sí mi. ó ń sọ di púpọ̀. ṣọ́ọ̀bù náà ti kún. ó ti kún lọ. ṣọ́ọ̀bù náà ti kún kẹ́ kí ó ti tó ẹjẹ mo bẹ́ẹ̀ kúrò ní ọlá ramọṣọ gbogbo ẹ̀ ní ẹja o ẹja gbogbo ẹ̀ pátápátá ó yá. ókè wọ́n tún já pé ọkà. èwo lélẹ̀ bisikíìtì rèé àpárí ah, la ní kọjá se pali ilé ẹja mélòó ni se pali dẹ̀ ní ẹgbọ́n ṣé pali rè pali kọ́rè o pálí kọ́rè pálí mo ní ẹja ẹni mo ní àpò ẹja o kì í ó kì í sọ́jà yìí ń pọ̀ sí ni sẹ́ ah. kí ló dé ó yá ó ìsọ́ọ̀bù mọ̀mọ́ fún ẹ̀yin sọ̀pọ́tà ibi tá a ti mú òní dí o ọjà yìí kò gbọdọ̀ wálẹ̀ o sẹ́wọ̀n pé wọ́n máa ta ni èrè bẹ̀rẹ̀ mọ́ fún ọ maintain so táwọn ti ń ta wọn fi rà á ẹ máa bá a ah, ah, kí lélẹ̀ gúdí gúdí gúdí gúdí gúdí gúdí wo báyìí ló ṣe máa ń dúró báyìí ní ṣe máa ń gbó. gudi gudi. gúdí gúdí wọ́n máa bá yọ gúdí gúdí wọ́n máa bá yọ gúdí gúdí mélòó fẹ́ rà ó gba mẹ́ta wá so mẹ́ta wá so lówó ẹ̀ gúdí gúdí gúdí mẹ́ta wá so mẹ́ta wá so má bùnmi èmi náà ṣe kọ̀ǹdọ̀rí lẹ́kọ̀ọ́ ẹjọ́ mi kọ́. Ah, goody, goody, goody, goody. Buy your sweet, buy your sweet. Under hundred naira. Sunday night, that's sweet. Sunday naira, sweet. Buy your sweet, buy your sweet. Mo látọ̀ ilé sí báyìí. Ìwà ibi ìfẹ́ ṣe bí coin. Evangelist. Wọ́n fèsò síbẹ̀ èso. Wọ́n máa fèsò sí kétékèsí tọ́kùnrin. Mo wá báyìí mẹ́ta eh, eléyìí mẹ́ta wà so mẹ́ta five hundred peanut peanut buy your peanut mẹ́ta five hundred this is wonderful ẹgbẹ́ bí wọ́n máa tún jábá bí ọ̀tá ẹ bá àgbà ọkọ bẹ̀rẹ̀ kan. àwọn èso iṣẹ́ àná èso tó àná. buy your drink buy your drink báyọ̀ obviously kò sí bísí màá okay fine okay fine. Buy your magic buy your magic three three hundred lẹ́yọ̀kan your. bá máa tà ní kíni àbúrò rẹ̀ mi ta tèmi three hundred one one three hundred ẹ̀ á dà spora ṣe ń já wa ẹ̀yin ará London ṣe ń Eh, you come five hundred five hundred Buy your magic Wash your. I wọ́n ṣe aṣọ the ògbónàdọ̀tì one for five hundred wọ́n ṣe sani mu wa ni mélòó mọ́ mi wá mélòó ẹni mi gbọ́ tán gbọ́ n gbọ́dọ̀ máa fi sí báyìí ọ̀sẹ̀ ṣe bá bí ń wẹ̀ ni mi mọ ìfọ̀sọ̀ ni èmi ṣe bá bí ń wẹ̀ ni ẹ ọmọ wọn kulẹ̀ sódò tá a bá pò bí èyí táwa tó yà kàn máa tó abáwọn tó lù àjẹ lóṣù náà ó yẹ bá a jẹ alẹ́ náà bọ́ta ó yá kẹ́ni kan sáré bá wa dọ́gbọ́n abí ká lè gbé kí ọ̀tá náà báyìí ó yá ó yá ó yá. ẹ ẹ ó pọ̀ bí o àwa o wá o wá o. This is wonderful. Buy your magic show. Ẹ dákun ẹjẹ́ ìtajà òkú ọ̀nà dín lọ́wọ́ ajé yín o. Ẹ má bàjẹ́ lẹ́nu mi o. Buy your magic show pọ̀ mí kẹ́ báyọ̀ máa jí tó ẹ má bínú ẹ kàrà tó tó báyọ̀ máa jí tó ó tún ní good mama ẹ ẹ wo báyọ̀ good mama ẹ̀yin ẹ̀yin company good mama ẹ wá sanwó fún mi o báyọ̀ good mama six six hundred ẹyọ kan. Hey, ẹyọ kan báyìí six Ah, fire! get out fóònù ọ̀rẹ́ra máa lọ adékògbà tí o gba five ninety ọ̀dà mo gba five ninety five your good mama tó ti tán lẹ́yìn good mama call. in fact this is wonderful ah ah Hey, ee eléyìí máa lágbára o ṣẹ́jú ẹgbẹ́ rà wáṣá ẹ lọ ah, ah. ẹ ṣí sẹ́yìn máa ṣe lálàfọ́ lórí kínní ẹ kárí ẹ múra sí i ó jẹ gba rẹ lé ó jẹ bá akótó ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan bí ọ̀tá síbi ọ̀páìn ó yàgbọ̀ náà ètò kó mẹ́yẹn. Ó ti bó gbogbo ṣe ń tọ́jà kan náà. Yóò tá ẹ̀gbọ́n mi kárí lọ, ó tà tẹ́rí. Ó yá ẹ bá ẹ ṣe àwọn ilé ìtajà ní òògùn parí. Sóògùn padà bí ibẹ̀ Ó yá ẹ padà bá káwọn ọjà tó ń ẹ àfihàn be the glory èwo la fẹ́ rà buy your smooth champion buy your big cola four four fifty four four fifty ẹyọ kọ̀ọ̀kan four four fifty ẹnìkan ní dáàdi ṣe é sún ọ̀sán bẹ́ẹ̀ ni o four four fifty àbẹ̀wò ni ká tà ó yẹ kó àwọn gbọdọ̀ yìí sílẹ̀ mi. yá glory be to God gbogbo ẹ ti ṣe orí àjà mi kan lọ ọ̀nà bó ló ń lọ ìgbìyànjú mélòó ta ni lórí ẹgbẹ́. two point seven ẹ ẹ n kò má jẹun lọ. ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì mi ò gbọ́dọ̀ Gabriel sọ̀rọ̀ rẹ̀ olórúkọ mi sẹ́ẹ̀rì ní tí mo yọ kó rà rèé ṣé ṣe ń dọ́mù kọ́ ni ṣe ń dọ́mù ni tí bá ti bírèkì ẹjẹ bá mọ̀mọ́ kọ òṣùn bọ́ọ̀mù náà ní ẹ wọ́n já ti lu ti orí lọ wọ́n di orí kọ́mọ̀ ní à dáadé ilẹ̀ ń kọ́ bí ọ̀dà wọ́n ti sí ilẹ̀ pa wọ́n ti sí ilẹ̀ pa wọ́n ti sí ilẹ̀ pa wọ́n ti sí ilẹ̀ pa ní ẹ̀ẹ́n tá a ti sí ilẹ̀ pa wọ́n ní ká má ṣe jà ká ní wọ́n sí ilẹ̀ pa ni ẹ̀wò mi ìṣeré mi bá já pé wọ́n ti sí ilẹ̀ pa àwọn eléyìí mo tún láàgì pákéjì wọn o wọ́n tún sí ilẹ̀ ṣingọ́ọ̀mù pa láyé kan náà dára ẹ̀ bó jésù ló pè ọ̀rọ̀ ọlọ́run ya ọjà ẹ̀sìn mímọ́ olúwa bá wọn tà á olúwa bá wọn tà á jẹ́ kó mú èrè ńlá wá jẹ́ kó mú àánú ńlá wá olúwa ṣàánú fún wọn sì bí àánú fún wọn jẹ́ kán rí ọwọ́ rẹ má jẹ́ kán ṣọ́ọ̀tì bá a ṣe ń gbàdúrà lọ́wọ́ ní bẹ́ẹ̀ ni bisikíìtì ire bẹ́ẹ̀ ló dànù sí wa lára ayọ̀ àti ire olúwa jó dà sí wa lára láàárín ọ ògbó ni fún ọ nìkan nígbà tá a bẹ̀rẹ̀ sí ní ta ọjà yìí kájèrè ńlá ń bẹ̀ mọ̀mọ́ tó ní ọjà yìí olúwa jẹ́rẹ́ mi ta bẹ́ẹ̀ ni yóò rí ọjà yìí máa pọ̀ sí mọ máa fẹ̀ sí ògbó ah, ah, ní fún ọ. olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ìgbésà lọ. olúwa ló kù. màmá àti ayé dá ọjà. ẹ bẹ̀rẹ̀ sẹ́nu yín dùn ẹ sọ ẹ pẹ̀lẹ́ màmá nínú àwọn dùn. ẹ ṣe wọn.